أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ يا ọ̀dọ̀ ọlọ́run tó fún لا ní àlàáfíà ara láti tún wà nínú àwẹ̀ ní àsìkò yìí kọ́lọ̀nkọ́ gbà níbàdà fún wa gbogbo kìràkìtà wa lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run wọ́n ń gbáyà ọ̀lá tí ó láàánú rẹ̀ òní ni ọjọ́ kẹẹ̀dógún nínú àwẹ̀ Ramadan ti 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbólù ọlọ́ọ̀bá tó sọ ní ìparí suratul Fatiha àìkú wà lábdọ̀lì kama sàdúwà kama wà ní ojú ọ̀nà àwọn ẹni ànù àwa wà lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá ta sọ pé máyà asibábù máyà kòlásọ̀tò asibábù dọ́là alìláàbd kí ni sókè okùnfà tí ma ń fa kí ẹrú jẹ́ ẹni ànù kọsọ̀nù kó lójú ọ̀nà tọ́lọ́un náà àwọn òfùnmọ̀ta ti mẹ́nubá alákọ̀ọ́kọ́ bẹ̀ ni alìjáàlì àìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì oná ni ìtìbá àrùlẹ̀háwà kí ọmọ tẹ̀lé ìfẹ́nú ní tọ́yàtọ̀ lábẹ́ ìfẹ́nú yẹn láti wá sọ àwọn okùnfà tí máa jẹ́ kéèyàn tẹ̀lé ìfẹ́nú alákọ̀ọ́kọ́ náà ni kéèyàn rí ọmọ kékeré lórí kọjá pé tó bá ti ń fẹ́ ní kéèyàn máa ṣe fún ẹlẹ́ẹ̀kejì mímọ̀ jìnà sí mímọ̀ bá àwọn ẹni wújò púpọ̀ àwọn onífẹ́nú àwọn ẹni bídá aládàdálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mímọ̀ tètè yára lọ síbi tí ẹ̀mí ń fẹ́ kódà kọjẹ́ tí ó lẹ́tọ̀ọ́nù ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kẹrin tàbí lánàá o náà ni hubbu dunya warukunu ilayha kíyàn máa fẹ́ràn ilé ayé ìmọ̀ fa tí èyàn máa fi lọ síbi ìfẹ́nú tí ó wà jẹ́ kíyàn ó di ẹni ìsìnà ẹlẹ́ẹ̀karùn-ún ta fẹ́ lónìí tí máa lè yàn lọ síbi ìfẹ́nú ni tọ́jọ́ okùnfà ìsìnà àkọ́kọ́ yẹn ni àlìjáàlì àìmọ̀kan irú àìmọ̀kan wo ni alìjáhálù bílẹ̀ àwákìbìlì mọ̀rọ̀ tábàtí alàtìbá ilẹ̀ hawa ìsàìmọ̀kan sí ìdí àjẹwò ní ń bẹ fún kíyànmọ́ tẹ̀léfẹ́nú àbí àwọn ìnira tí ń bẹ ń bi kíyànmọ́ tẹ̀léfẹ́nú àbáwọn aburú tí ń bẹ mọ́ tẹ̀léfẹ́nú tí ẹ̀bá ti sàìmọ̀kan sí yóò jẹ́ kíyànmọ́ sèfẹ́nú yóò sì máa fà á tí yóò fi máa sínà tí yóò fi máa sọnù nínú àwọn àìdá tí ń bẹ ń bí ìfẹ́nú tí ma jẹyọ látara ẹ̀ o náà ni pé ma ń sọ ìyá ẹrú di ẹni tí ó lẹ́tọ̀ sí ìyà tọ́lọ́run tó bá ti jẹ́ pé ìfẹ́nú ni ma tẹ̀lé ọ ma ń sọ ẹrú di tí ma lẹ́tọ̀ sí torí pé fa tí ó fi sọnù so yóò sì fa tó ṣe wípé tó bá ń tẹ̀lé ìfẹ́ẹnú ìfẹ́ẹnú ó máa ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fún kò ní mọ̀ ní bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ náà sì ni tó bá jẹ́ òdodo kò ní kàákún kò ní kọbi ara sí torí ìfẹ́ẹnú ní bájà yóò wà dẹ́ tó ikú ọlọ́ọ̀bà àlekíọlá yóò fi èdì dídí ọkàn rẹ̀ etí rẹ̀ yóò fi èdì dídí tí ò ní máa gbọ́rọ̀ òdodo mọ́ ojú ìrìnà rẹ̀ gan tí bá ń rí tọ́jẹ́ àràmù kò ní kà sí àràmù wọn torí èbìbò ti wà ń bẹ̀ tí ò fi ní ìrìnà rí òdodo yọ́ wà ìyẹpẹrẹ tí ìyẹpẹrẹ yọ́ bá sábà gbogbo wà ọlọ́wọ́ bá ń sọ fún anú 23 wípé a'udhu billahi minash shaitani rrajim afara'ayta man ittakhadha ilahahu hawa وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون ọlọ́wọ́ bá ń sọ fún mi náà nípa ẹni tó ṣe wípé ó ti kódà bí ìfẹ́ ẹnu bá yapa tọ́lọ́un ìfẹ́ ẹnu ní ọmọ tẹ̀lé wà dọ́láhùláhù aláìlmìn ọlọ́run sì fi ọlọ́run sọ́ọ̀nù tó ń tí bó ti jẹ́ pé ìmọ̀kún bẹ fún ìmọ̀ ṣe tọ́n ìmọ̀fẹ́ ẹnu iní ń bẹ fún iní ń tẹ̀lé gbogbo ògbà yọ́mọ wíwúkíwù yọ́mọ ọlọ́run tó wá fi ìdídídí etí ìgbọ́ràn rẹ̀ ọ̀kọ́lbì àti ọkàn rẹ̀ kò lè fi ro òdodo mọ́ wọ́n já alábàsọ̀rọ̀ yìí gíṣà wà ọlọ́run wá fi èbì gbogbo ojú rẹ̀ ìyẹn pé òye rẹ̀ ó ti kú ní sábàbí ẹ̀wà sí làákàyè ní lórí àlámọ̀rí wọ́n ma wọ́n ma ṣe wà sí tàwíìdì fún yọ́ ma ní kékeré ọkùnrin kò bá rárá èyàn gbọ́dọ̀ dira ní èyàn gbọ́dọ̀ múrá ní èyàn gbọ́dọ̀ mójútó ní àà òye ti lọ ma múra sí àlámọ̀rí ara rẹ nípa ìwàkúwà tó ń wá kí ogun burúkú tó fi ma ìtọ́ àwọn tí a ṣe lánàá dáa ibo ni a wà wọ́n ni ọmọ ma jáde ìjàkújà ó ní àwọn àwọn àwọn ilé ayé ọ̀lájú wọn ọ̀rárí wọn ọmọ tí lọ ń ta <laughs> tí túnmà sí pé ìfẹ́ inú rẹ̀ ó fi takòtọ́ lọ́ọ̀bà wọn wọn wọ́n wà sọ yí pé wọ́n mọ̀ ẹnìkan ta ló ń tọ̀ ẹwà játi játi lò náà jáde asọ́rànràn tí fi òhólẹ̀ náà lọ́wọ́ jáde nínú aburú tí ń bẹ́ ń bí fẹ́nú kéèjéké èyàn lè sàǹfàní látara Qur'an àti àdísà Ànábì sallallahu alaihi wasallam wá sí táwọn onímọ̀ bá ń ṣe kò ní sàǹfàní lára ẹ̀ torí pé ìfẹ́nú ní lù ní tẹ̀lé kódà kò ní sàǹfàní látara ẹ̀kọ́ tí ń bẹ́nu Qur'an àti ìdájọ́ Ọlọ́run àwọn onífẹ̀ẹ́nú kan lásìkò ànábì sallallahu alaihi wasallam wọn a máa dẹtí gbọ́ tí wọ́n ó jókòó báyìí lánàbí sọ́lá ó sì máa ka Kùránì tí fún wọn ṣùgbọ́n wọn wà nínú Kùránì suratu Muhammad aya 16 àti 17 sallallahu alaihi wasallam hatta idha kharaju min indika qalu lilladhina utul ilm madha qala anifa ulaika alladhina taba'a Allahu ala qulubihim wattaba'u ahwa'ahum والذين والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم ọlọ́run ní wa minhum ọbẹ̀ndọ̀ àwọn káàfìrí ní àtàwọn munafiki ma ń yẹ́ stẹ́mìrù ilẹ̀ ìkà ẹ tí ọmọ ẹdẹ tí gbọ́rọ̀ rẹ tọ́ ń sọ àtàyà kùrán tọ́ bá ń kà hátà ìdá àkárájú mi ní ìdíkà kọlu wọn bá kù lọ́dọ̀ rẹ tó ti ṣetán pẹ̀lú wọn kọlu lílẹ̀dì ìnà útul ilm wọ́n wà á sọ fáwọn onímọ̀ nú wọn ike máa dá kọ́ọ̀lá ánìbà kí jí iṣẹ́ yẹ sọ lẹ́ẹ̀kan ọkàn wọn sí bẹ́ẹ̀ wọ́n gbọ́ ni bàbá ni wọ́n tún wí gan ìwìkúwì wọ́n mọ̀ wí pẹ́ẹ̀pọ̀ kan wò sí mẹ́ ọlọ́mọ sí abẹ́ so ẹmbá ti tẹ̀lé ìfẹ́nú yọ́ kàn gbé tí kalẹ̀ ní yóò ti sọ ọkàn yàn bá sọ ọkàn nù gbóò ní agbọ́n jẹ́ wí ulaika alladhina wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu wọn walladhina ihtadaw ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà mọ́ òjíṣẹ́ Ọlọ́run zadahum huda Ọlọ́run bá alékí ọlá ṣe àlékún ìmọ̀nà fún wọn wa atahum taqwahum Ọlọ́run bá alékí ọlá wá fún wọn ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tó níbàmú sí bá alékí ọlá òun náà ni wípé ọmọ okùnfà tí wọ́n jẹ́ kéèyàn ọmọ dádàdálẹ̀ ń pa ẹ̀sìn àbí àdádálẹ̀ tí wọ́n bá dálẹ̀ oná tẹ̀lé ní gbọ́ ẹ pé fẹ̀ẹ́nú ń bẹ lórí tiẹ̀ náà sọ pé tira àwọn mọ́lẹ̀ òun wọ tánránṣẹ́ gbọ́lọ́wà ní ẹ̀sìn yóò tún wá lásìkò àwọn yọ́bà tó wá pàdé rẹ̀ àwọn dédé rẹ̀ pé ọjáde kálíwà níbòyún wà ní ẹ̀sìn sí ájìtọ́ kọrí sínú àbí múrátọ́ lọ sí tó fi dẹjẹ́ ọmọ kò níbi ẹ̀sẹ̀ rẹ̀ so ìfẹ́ ẹnu yẹn imájíkáwò èèyàn dádádálẹ̀ ní ẹ̀sìn rẹpẹtẹ ọláwọ̀n fún yọ́fà 1 latif 1 million láàrin àìlàsálàsárì fẹ́ hàn lè mọ̀ gbọ́ bá pajápajá wà kì ọwà dìde tì ọba lẹ́yìn olóhun ìfẹ́ ẹnu ni ìmá jẹ́ kí èyàn dáadáa lẹ̀ nípa ẹ̀sìn nínú àwọn salaf abu uthman an-naysaburi ó sọ wípé mani amarra sunnata ala nafsihi qawlan wa fi'lan nataqa bil hikma ẹ yóò tọ́wọ́ ẹgbẹ́ súnnà Ànábì wa sallallahu alaihi wasallam ìlọ́lọ lórí ẹ̀mí rẹ̀ lọ́rọ̀ sísọ ìtísúnà bá sọ ìní ó fi sọ̀rọ̀ sọ ní ìṣe ìtísúnà bá wí ìní ó lò irú ẹni bẹ́ẹ̀ hikima ó máa jáde lẹ́nu rẹ̀ gbọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ orí ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ ọgbọ́n ìní ó jáde lẹ́nu ẹ̀ ṣùgbọ́n wà mọ́ ní àwọn ràlẹ̀ àwọn àlà nafsihi nàtàkà bil bid'ah ẹ bá ṣe pé ìfẹ́ ẹnu ìní tẹ̀lé ìgbà tí ó bá sọ̀rọ̀ jáde

kódà àfáwà Hamad bin Salama rahimahullah ó ní àgbàlagbà kan báwọn sọ̀rọ̀ ní àwọn rọ́fídọ̀ ní àwọn ṣíyà lẹ́yìn òtú bá tán ọláwọn jẹ́ tó ṣe pé nígbà táwọn bá péjọ táwọn wá rí pé di àdísì fánàbí sọ̀sálàmù wọ́n bá máa wà àdápa arọ́ wa wọ́n bá sọ́dà di yìí làwọn kan wà rí wọ́n wà sá pé àwọn àdíjì kan bẹ tó wà tọ́ ẹ́ àwọn àfáà ti wá ṣẹ́ lórí ẹgbórú ilé wọn ti sàjọ ìyàn jẹ́ ìnira tí ń bẹ́ẹ̀bí ìfẹ́ẹnú ìfẹ́ẹnú dẹ̀ jẹ́ okùnfà mọ́ tẹ̀lé fẹ́ẹnú jẹ́ okùnfà tí máa jẹ́ kí èyàn ó sínà kọ́ wà ní ẹni ànà inú tí máa jẹ́ kí èyàn tún wà nínú ẹni ànà òun náà ni wípé àtẹ̀kìlédòlà àmá kọjá ipé kéèyàn ọmọ ṣe fọlọfọlọ kọmọ tẹ̀lé àwọn èèyàn láì ṣe pé ó rí ẹ̀rí tí wọ́n fi ń ṣe tí wọ́n ṣe kò ní béèrè kò ní wádìí wọ́n kàn ṣe lọ́nà ọba wọn ṣe ngbàtẹ́nìkan bá sọ wípé ẹmọ wá pàdé níjọ́ Monday àbí Tuesday ó ní ẹmọ wọ́sọ funfun wá àwọn náà sì ń lọ ní monday tuesday wọ́n sì wọ́n sọ funfun lọ tòótọ́ ẹwà ẹwà bè lọ́wọ́ wọn irú àwọn èèyàn yẹn sẹ́rí pé wọn ò sí lọ́wọ́ bá lékẹ́ ọlá ìfẹ́ ẹnu ẹni yẹn iná ní á tẹ̀lé ọ̀yẹ́ntọ̀ yẹn ọ ń tọ́ka wọn sí tí ọ̀dá àwọn náà wá ń tẹ̀lé kí ni aṣọ funfun kí ló fẹ́ ṣe nínú àlámọ̀ rí wánú Islam kò sí Ànábì sallallahu alaihi wasallam ọkàn sí wá lójú kòkòrò láti mọ́ sin òkú wa pẹ̀lú aṣọ funfun bá a fa sọ mìí sí kò sí wọ̀nbẹ̀ ọ sí wá lójú kòkòrò ìpínu ọ̀n tọ́ dáa jù ká mọ́ sí òkú wa pẹ̀lú aṣọ funfun o náà sọ pé nínú tó wù náà aṣọ náà lásọ funfun àwọn scientists sí náà ti wá púfù yí pé àwọn reflections àwọn eh, rays tó wà lára oòrùn aṣọ funfun nìkan ló pé kò ní absorb rays yẹn òun ló jẹ́ pé tó bá wọ̀ kò lè máa gbóná mọ́ lára bí àwọn yòókù ṣe ń gbóná torí àwọn yòókù wọ́n absorb gbogbo rays eh, eh, wọ́n ó lé gbogbo rays oòrùn ó lè lọ èyí tó bá jẹ kọ́lọ̀ yẹn wọ́n absorb oòrùn àbí yóò absorb yóò re yóò lé nǹkan bá jẹ mún lọ àwọn yòókù yóò absorb ìrántí bí wọ́n ti sọ dáadáa mọ́nà physics tó sáfẹ́ ló bẹ́ ni pé aṣọ funfun nìkan fún nìkan ní máa reject so àníyàn sáà sọ pé inú tó wù ní náà lásọ fún kò wá túnmọ̀ ìpé kì í wọ́sọ mi sallallahu alaihi wasallam orílẹ̀ pọ́ wọ́sọ mi kódà ó láàgbẹ̀rọ̀ mọ́ wọ́sọ tó pupa báláwò ṣùgbọ́n wọ́sọ tí pupa ń bẹ lára rẹ̀ inú àwọn kọ́lọ̀ rẹ̀ pupa ń bẹ́m̀bẹ̀ sallallahu alaihi wasallam tún dáa fẹ́ lò ní pé àtẹ̀kìlídùlá ámá ká máa ṣe fọlúfọlú ká máa tẹ̀lé àwọn èèyàn kan ní tẹ̀lé tí a tí ò sí ẹ̀rí fún wọn lórí tí a ń ṣe ìmọ̀ ń fa okùnfà tí ẹ̀mọ́ fi wà ní ọ̀nà àmì bẹ́ẹ̀ náà nínú òròrí àbí inú àkídà àwọn kan ti gbé kalẹ̀ wípé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àwọn èbó náà ní o àwọn kan bá gbé sí Yorùbá ní o ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ìtọ́ ọba ti lọ́mọ pọ̀ òsì ọ̀tá ọ̀pọ̀ sórí bẹ́ẹ̀ fún Dangote sórí bẹ́ẹ̀ fún Arísekọ́lá sórí bẹ́ẹ̀ fún Dantata sórí bẹ́ẹ̀ fún bọ̀dáwà Tinubu ẹ dáhùn tó lè rí bẹ́ẹ̀ fún bọ̀dá sí yìí ẹ̀yàn rẹpẹtẹ tí ò rí bẹ́ẹ̀ fún so tí pé àìdíà yẹn àìdíà fọlúfọlú ni ó náà wà fẹ́yàwó kan yóò bímọ bí méjì yóò àmọ́ rí wọn tí mi bá ti ẹ̀tún gbìyànjú kò ní fẹ́ kọjá ẹyọ kan lóbìnrin kò sì ní bímọ kọjá mẹ́rin níbo ní wà bàjá tọ́lọ́n bá rẹ̀ tó rẹ̀ gan náà rẹ̀ àwọn kan kú aṣẹ́ káwọn kan ìṣẹ́ ọlọ́run so ìlọ́mọ pọ̀ kò túmọ̀ sí wípé lọ́wọ́ ń fa òsì ìlú ọ̀dá ń fòsì àtẹ́ tó bímọ àtẹ́ tí ò bímọ ìlú ọ̀dá wọn ò ṣèlú dáadọ́ wọn lọ́nà tó gbà dáa òǹgọ́ ni the first tí kọ́kọ́ ń fa òsì àìrọwọ́ráyè ti pọ̀ jù nínú ìlú sorry ìrọwọ́ráyè ìrọwọ́ráyè kìí sáà ìrọwọ́ráyè o ìrọwọ́ráyè tí a ń pè ní al'aidi gẹ́rọ al'amila lédè lárúbáwá àwọn èèyàn tí wọ́n ní sẹ́lápá kò sí ẹjẹ́ fẹ́ ṣe tí ó mú wá fún wọn ó ti pọ̀jù núùlù so unemployment ìlànà ilé ìbò ń pè ó ti pọ̀jù gbogbo olùkílù lágbàáyé wọ́n máa fáìtì ẹni wọ́n máa gbógun tì ní ìwúkínú ó sì gbógun tì wọ́n máa dá lé sẹ́lẹ̀ sí wọ́n máa dá sẹ́lẹ̀ sí wọ́n máa dá sẹ́lẹ̀ sí so ìdájọba ọmọ dá ti ẹlẹ́ yóò tún máa kẹrẹ encourage individuals kọ́ máa dá ti ẹlẹ́ irú ẹ̀ náà ni ìjọba ilé náà ṣe nígbàtàwọn náà ikú ti papọ̀ jù so wọ́n bẹ̀rẹ̀ sí dá ilé sẹ́lẹ̀ wọ́n tún wá invest sí nǹkan ọ̀gbìn rẹpẹtẹ so that àwọn individuals wọ́n lè wà engaged ṣùgbọ́n omi ti pọ̀ ju ọkà lọ ìlọ́nfà tẹ́lómi ò fi mọ́ sọ pé ìjọba yóò ti ẹ̀sìn kankan kò sí ìjọba tí ìsìn àdínyàn bá fẹ́ sọ̀sọ̀kúsọ̀ kò sí ìjọba àwọn tí èsìsẹ́ tí wọ́n èsì gbìyànjú tí wọ́n èsì wàhálà wọ́n gbà ìgbà ta bá nídi nǹkan 50 ta sì wà lórí pé méjì ní bẹ́ẹ̀nù mi táwọn wá gbìyànjú tí wọ́n tó fi méjì kún kí ni méjì wá ràn nínú <laughs> mẹ́rin wá ràn nínú 50 tẹ́rí <laughs> pé nǹkan lánàá ẹ̀lọ́ bá wa ní ọ̀dá yẹn sùkú wa ní òṣèké sùkú mélòó wọ́n fẹ́ kọ́ láàrin ọdún mẹ́rin bó ṣe bàjẹ́ lọ alẹ́ nìkan kọ́ wọ́n ní kọ̀ǹtrátọ̀ ni wọ́n ní ní o mi o wọ́n bá pè pé kọ́ wọ́n ní lebanese ni pé kọ́ wá bá wọn tún sùkúù kọ́ wá renovate sùkúù kan ní lólómi náà ni o flower school kan lólómi ní táwa ti ń lọ ọ̀nà sàlẹ̀ báyìí táwa lọ àdìgún <laughs> school two ẹsẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mi ọmọ o nígbà ọ̀sá àdìbò ṣe rí pé ha ilé ọ̀bà múra ṣé school lélẹ̀ ní àbílẹ̀ adìẹ <laughs> níwà torí páànù torí gànlẹ̀ torí gbogbo gáàlì wọ́n sábà wọn sí lọ́fẹ̀ẹ́ ẹjọ́ wọn bá ń sí lọ́fẹ̀ẹ́ wọ́n wùlẹ̀ ìjọ́wọ̀ gbókè wọ́n bá wọn sí lọ́fẹ̀ẹ́ gbé sẹ́rí <laughs> nǹkan ńlá so nígbà tó wáyé pé wàhálà ti pọ̀ jù ṣùgbọ́n ló ṣe fẹ́ tètè yọ àwọn nǹkan yẹn ń bí nínú ìlú ẹ bá ní ẹnu jẹ ẹnu jẹ yẹn ní dáálíkà àdínà àlàtàrúlú kìí ṣe pé islam ní kọ mú kọ́ fẹ́ jẹyọ kan lọ tọ́ bá ti lágbára tọ́ bá ti rí pé agbára ń bẹ bẹ fẹ́ jẹyọ kan lọ bíjọmọ kan lọ islam ní kọ́ mọ́ sí ẹ̀kọ́ ṣùkò ní kọ́ mọ́ bẹ̀ tí kọ́ wá gbélé àṣẹ decision ah, tó sì mọ̀ sí ọlọ́run tunda fẹ́ lò bẹ́ẹ̀ ni pé mọ́ tẹ̀lé àwọn bàbá àwọn ìyá àjọ àwọn bàbá àjọ àwọn àṣà àjọ o náà wà nù tí mọ́ jẹ́ kéèyàn wà nù ẹni ànù ẹjá ọlọ́wọ́ Suratul Maida àyà 104 ọlọ́bá sọ fún àbẹ̀ pé wa idha qila lahum ta'alaw ila ma anzalallahu wa qalu hasbuna ma wajadna alayhi aba'ana awalau kana aba'uhum la ya'lamuna shay'an wala yahtadun ọlọ́ni tí a bá sọ fáwọn káfìrí ní ìpẹta àlàwò ẹmọ́bọ̀ ìlàmọ́ anzalallahu wa ila rasuli ẹmọ́bọ̀ wá síbi tíra ọlọ́run tó àti òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tí ń sọ ẹmọ́ bọ̀m̀bẹ̀ kọlu wọn mọ́ sọ pé hasbuna ma wajadina alayhi àbà àna níta bá àwọn bàbá wa lórí ẹ̀ ó ti tó wa àwàláwó káàna àbà òhun ọlọ́ni ẹbí wọn léèrè sáwọn bàbá wọn ti ń rí fáà sí tí wọn ti jẹ́ tó ṣe pé la ya'lamuna shay'an wala yahtadu tí wọn ọmọ kíní kan bẹ́ẹ̀ ni wọn ò sì mọ̀nà ọba wa Abdulrasheed Àkànjí àbẹ́ẹ̀kọ́ ni ọba wo ọfara rẹ̀ yọ gbogbo òun ò lè mọ́ òun ò lè mọ́ dọ̀bálẹ̀ fún òsà ojú òsà lọ oṣù òsà sí á jẹ́ tó wà mọ́ wárí fún ó ní wọ́n palẹ̀ gbogbo ẹ̀mọ́ kó láàfin ó ní kíkì kan tí ẹ máa kí òsà ó ní rọ́ní jẹ́bẹ̀ òsà sí á di tó wà máa fà òun jù òsà lọ bóò ni ó sì á pé ẹ̀wọ̀n àwọn ẹ̀sẹ̀ òsà nígbà nígbà wọ́n palẹ̀ ẹ̀mọ̀ sí ìgádún ìgádún pé kí ń bẹ̀ òsà gan lálẹ́ ìkẹ́ àwọ̀ yóò lòun ọmọ pẹ́ ìsìn tọ́rọ yìí náà lẹ́gbẹ́ lérè ẹ̀yìn náà lẹ́fọ́ ara yìí gbẹ̀ ẹ fojú sí bí ẹ bá fẹ́ fi sí bọ́bá ṣe wù ilẹ̀ ìṣẹ̀ṣẹ̀ sáìsì ẹ̀ àti tí ó tóbi àti kóńkó ló tẹ̀ ń pè sí gidi wọ́n lóró èdún èèyàn ní bẹ́ndì ẹ̀ ẹgbẹ́ ìgbàbòsí náà nù ó sì dúndò kúrò ní tó ń dún kékeré kan ní dún àfáàwà kan ará lọrin ní ọdágbọ́n sí dáadáa ọba wá bàjọ́ òtí ẹ̀mọ̀ tí ń jòrò ó ti tẹ gbogbo tí wọ́n tẹ̀ kọjá tẹ́gbọ́n tó mọ̀ pé ọgbọ́dọ̀ nígbà kankan kí ni kó ọmọ bá tó ń wẹ̀yìn ó ti tẹ gbogbo ẹ kọjá ìgbà <laughs> tó ọmọ kóró kan ìkankan mẹ́ tí ń jòrò ìgbà òde lọ́wọ́ <laughs> <laughs> kàmá wà jáde náà bá àná bẹ́ẹ̀ sí bá bàbá yí náà lẹ́sí fẹ́ mọ́ lẹ́sí fẹ́ mọ́ ní máa jẹ́ kíyàn sọ̀nù ọmọbẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kùtùra wọn ní ẹlẹ́sìn ẹlẹ́sìn kí là ń pè yìí ẹlẹ́sìn ẹbá ń pè ẹlẹ́sìn òsà àwọn tí wọ́n pè alódó òsà tí wọ́n sin òsà so ọmọbẹ̀ lọ́dọ̀ wọn wọ́n máa tẹ̀lé ìṣe bàbá wọn tó ti lọ ìgbà míì bẹ́yàn bá ń ṣe wáṣíwá ọmọdé nǹkan ń bẹ táwa sọ fún ọ pé ò sí nǹkan aburú ń bẹ mẹ́wàá ń bẹ gan láyé àṣàṣì ń bẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n sọ lẹ́tọ̀ọ́ kọ mọ́ sí tọba pọ̀ jẹ́ mùsùlùmí ni ta ló nìkan ò sí mẹ́wàá ń bẹ gan kó lè tí wọ́n gan ọmọ ṣùgbọ́n sọ́lẹ̀tọ̀ kí mùsùlùmí ọmọ ṣe kọlẹ́tọ̀ ẹn tí èsẹ mùsùlùmí gan ta bá fi ọpọlọ wò sọ́lẹ̀tọ̀ kò náà máa ṣe nǹkan yẹn kọlẹ́tọ̀ ọkọ̀ bá mu ọmọ ọlọ́mọ yóò ti ṣe wàhálà yóò ti dààmú bàbá yóò ti náwó lórí ẹ̀ ìyá yóò ti náwó lórí ẹ̀ ẹwà tásìkò tó ríṣẹ́ yóò wà lọ sí nǹkan rúkúrúkú jẹunkanjọ nítorí competition lẹ́nu iṣẹ́ yọba ya wèrè yọba dídì dẹ̀rẹ̀ sí nǹkan rí wánu sọ́bálà káyìmú so ọ ń bẹ lọ́dọ̀ wọn ọ ń bẹ lọ́dọ̀ àwọn míì náà tí ẹ jẹ ẹlẹ́sì tí ìṣe islamu ó jẹ́ kírísítẹ́nì yahudi ni kàmá wà jáde náà bá àná àwọn bàbá wà sí ìṣe ó sì bá lọ ọ̀rọ̀ tó ń bọ̀ nípa dọ̀là látù wọn ẹ bá kọrin àbí ọmọ tí wọ́n náà ń ṣe tó lọ́lọ́run ló ń ọkọrin ó ní kó fóhùn dúdú gbólúwaga tọ́yì ó lùlù tààlù fílù gbéga ibi ìlú bá ti ń dúṣe ìtọ́ ti wà mẹ́ nígbà bá tún á lùlù tẹ̀ ó tún wá jó ijó náà àjọlágún ni ó gidi bọ́bá lọ láàárọ̀ yóò jó bọ́bá lọ lọ́sàn jíjó ni bọ́bá dálẹ́ náà jíjó ni bó tó délé rẹ̀ gan jíjó ni ẹn tí ọmọ rí gan tó bá tó ń sọ̀rọ̀ lórí rẹ́díò tó bá ní wọ́n gbọ́wọ́lé rẹ́díò yọ́bà tó gbọ́wọ́lé dédérin yọ́bà tó gbọ́wọ́lé rẹ́díò kó fẹ́ gbàbùkùn wọ́n sì sọ́ra wọn lòmù gbọ̀ pátápátá yányán nígbà ọba yà yóò fi nọ́mbà ta tí ìbá aríbi pa kí ló dé tí fi nọ́mbà ta tèmi ń sàdó àbùkùn fún tí ó tún agbékọ́ ọmọ dáwó jẹ́ owó tí ò sí kankan tó máa dá fún ṣùgbọ́n táwọn kan bá gọ́ bó làwọn tó gbọ́n bò ní ó ṣe rí ṣe bẹ́ẹ̀ náà ni wá ń bẹ lára àwa mùsùlùmí náà kàmá wà jájí náà àbá àná bá a ṣe bá bàbá wa nu tí a ń ṣe láwọn náà fàyín ahsanu falakun walakun wọ́n yí ni asáwú falakun wa aléhìm àwọn ìmáàmù yóò máa kírun fún ní tí wọ́n bá ṣe dáadáa wọ́n gbalada yìí náà gbalada tí wọ́n bá ṣàìdá ẹ̀yàn gbalada àti aburú ni ó jẹ fáwọn wọ́n gbẹ̀sẹ̀ gan iwájú tí wọ́n dojúkọ ọlọ́mọjọ́ bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fílẹ̀ dojúkọ ọlọ́mọjọ́ dá ẹ̀yìn tí wọ́n fílẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ ọlá ti tóbi ọlọ́run láàánú rẹ̀ tipátipá lẹ́ fi wọn kí wọ́n lìdì ọ̀run yẹ pé wọn lìdì ọ̀run rí o mọ́ ọkọ̀ wò tí wọ́n bá rí pé àgbà ah, àwọn eléyìí iṣẹ́ sí lè kàfá tí àdáadáa báyìí lẹ́ẹ̀fì sábà rí bàbá kí wọ́n lìdì ọ̀run ngbà wọn sí tí ń bà mọ́ sí máa lọlé wọn yìí lè wà ní mọ́sálásí fún olídìí wọn bàbá olè mi ni bọ́ wájú tí ọba sì jẹ́ mi wọ́n lẹ́lómi ọ̀bọ́ wájú mo ti kírun fún wọn rí wọ̀láì láàyè wọ́n sì lè pẹ́ lómi ọ̀bọ́ wájú bàbá ó sì tò ń sáfú lẹ́yìn sáfàlá ọ̀pọ̀ ẹjọ́ ṣé àrí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwùjọ wa tọ́jà àfá àwọn ayún ti fọkàn wọn sọ́dọ̀ Ọlọ́run nìkan ilé ayé yẹn kò nítumọ̀ kankan lọ́dọ̀ wọn pé ní o tún fẹ́ gba ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò tún gbà mọ́ ti ẹ̀sí tọ́wá ní ọ̀tún wá ń jà sí ọ ń jà sí jẹ́ ìmọ̀ọ́mù ó sá jà sí pé àwọn bàbá wa ní wọ́n jẹ́ bàbá mi ló kó mẹ́tàn ni wọ́n ń jà sí ó tún wá burú ó tún wá máa sa nǹkan síra wọn nǹkan bú tí ó tẹ́ pé sísà rẹ̀ ní ó ti kọ́kọ́ sọ ìdí kèfèrí ẹ wá fẹ́ ṣiṣẹ́ ìmánì ó ti takora wọn ó ti takora wọn kìí ṣe nǹkan rẹ̀ lójútáyé àwọn èèyàn gan tó tó wá máa wò wọn àwọn méjì tó máa kírun lẹ́yìn wọn náà ìmáàmù tó ti lérí sẹ́nì kejì wọ́n tó tó lẹ́yìn ẹ̀rọ máa kírun ó ti lérí sí ó ti lérí ògùn sí ó ti lérí àsàsì sí kèfèrí nìyẹn bọ́bá kírun lẹ́yìn rẹ̀ ò nírun kàmá wà jáde náà bá àná ó ti dá wàhálà alẹ́ láàrin àwa náà ta jẹ́ mùsùlùmí òótọ́ ọ̀rọ̀ nìyẹn a máa ka kùránì a máa ka nǹkan kan náà ló ní tó ń jogún lọ́dọ̀ bàbá wọn kúrú sí yọba gbé láti òdì ó sì ń lójú mi mo sì ń wò fún ìwọ̀n tó wá sí lójì kejì olùtàn abẹ́ náà olùtàn ààbò fi ṣe náà kàlì ọjẹ́ lọ túbá lọ́dọ̀ ọlọ́run tí ò ní túmọ̀ mọ́ kàmọ́ wà jáde náà bá àná bẹ́ẹ̀ náà ni gbogbo hàn tún tẹ́ hàn tẹ́ ti gbogbo ẹ̀ mọ́ra wọn èdè kìláàfù wà lọ́dọ̀ àwọn sálàf téèyàn bá hàn kan pàtàkì jùlọ tó mọ̀ sẹ̀bílà yà sára wò tọ́ látọ̀dọ̀ nínú àbáàjì fún olóyún tọ́hàn sínú igbá tó sì fọ̀ tó sì mú kìí ṣe rú ìtẹ́yìn gbé kí yẹn ó ní wọ́n bomi mú kan lójú wọ́n bá kó orí sí nǹkan sí ìmí wọ́n yàwòrán tí wọ́n kúrọ́sì ẹ̀ mọ́ra báyìí ayà náà fi ń ṣe ìmí gbà wọ́n bá ṣe omi wọ́n ni wọ́n lọ jù sí náà ní o ìmí wọ́n ni wọ́n kírun jẹ̀nẹ́sà sílá kí wọ́n tó lọ sọ́sọ́ mi ìmí wọ́n

ẹyẹ ń sọkà sọlátù nàkàrà sọlátù nàkàrà ni wọ́n ń pè sọlátù nàkàrà bilqaf alif maksura ń parí ìrun ẹyẹ ń jẹka nígbàtí a dá ọkà bàbá lẹ̀ tẹ́yẹ wá ń sáájẹ báyìí tí ń sáájẹ báyìí bẹ́ẹ̀ ni ó sì mọ́ kírun bó sì báwọn bàbá rẹ̀ tí ń kírun tẹ́ẹ̀ bá múra ẹ̀ ní rírùkú tó farabalẹ̀ kì sí lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ mọ̀mú yìí kìí sàbámọ́ dáwó tó ti ṣẹlẹ̀ gan ní tọ́jú pólí ọ̀fẹ́ kan járun rẹ̀ tí ó kú lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́rù kú báyìí kẹtó rúgbó ti ti gbóni dìde báwọn bàbá rẹ̀ ṣe máa kinu kàmọ́ wà jẹ́ náà bá àlọ́ yọ́ máa wọ̀tún yọ́ máa wòsì yọ́ máa wọ̀tún yóò sì ló wà lórí òun tó bá fẹ́ yẹn náà fílà sí ọlọ́ni wa idha qila lahum ta'alaw ila ma anzala Allahu wa ila ar-rasul nígbàtí wọ́n bá pè wọ́n pé ẹ máa bọ̀ níbi tọ́lọ́hun sọ̀kalẹ̀ àti ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run qalu hasbuna awàláwọ́ká na àbá òhun láyá aláhùn ṣe àwọn wàláyà tàbíún ṣe àwọn bàbá wọn ò ti jẹ́ tí ọmọ nǹkan tẹ́lẹ̀ náà ni tí wọ́n sì mọ̀nà ẹn tí bá ń kọ thesis masters àbí phd ó tó kọ thesis kí ni àwọn àṣà àjogúnbá lọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà mùsùlùmí tó sì jẹ́ pé kò ní bàmú sí tíra ọlọ́run àti súnà níbi sallallahu alaihi wasallam tó bá fẹ́ papọ̀ jù èèyàn lè restrict ẹ̀ kó pé ń pa àrùn àbí kó nípa ájì àbí kó nípa kíní kó restrict ẹ̀ bí ọba sì restrict ẹ̀ bí ọba gbádẹ́ ẹlòmí ò tún gbé tí ọba tún sọ ẹlòmí ò tún máa kọ́ǹsù ó tó kọ́ kálá ká ní à ń ṣe wá sínú Ramadan a pè ní tafsir Quran ọwá dọwọ́ parí ẹwà ẹfẹ́ parí àjúwà wọ́n wà má sọ kàmá wà jáde náà bá àní ìjòlẹ́rí <laughs> ìjòlẹ́rí táwọn àgbàlagbà tó tó wò tí ẹ mọ́lọ́ ìjòlẹ́rí tí ẹ wọ sọ pé ẹfẹ́ parí ẹfẹ́ parí àjúwà ìdí ẹ fi ń kóyọ̀ sí jọun àṣìlérí àwọn ti jọun bú wọ́n kéré gan ni wọ́n kéré lẹ Yorùbá gbà wọ́n dé wọ́n kéré púpọ̀ jù so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítọ́ bá mú àwọn bàbá tí a ń bí mi lọ́mọ tí a ń sọ pé ńgbà tí a bá ń ṣe ọdún Ṣàngó wọn àbí Ògún ní ìmọ̀ dùdú lé yá lọ ńgbà wà kéèké <laughs> wọ́n sì bí wọn ní around 114 yeah, sorry eh, 1914 1914 around 1914 ọba kan jẹ́ ń bàdàn wọ́n ń pè ní ọba Ṣítù ọba Ṣítù ó tún ló kọkàn ọgbàgbé ó rẹ̀ so Ṣítù kìíní so nígbàtí wọ́n wá bí àwọn náà sásìkò wọn bá sàwọn náà ṣìtù wọ́n wá ń pẹ̀ ní olórúkọ ọba sílẹ̀mọ̀ pé ara 1914 yẹn náà wọ́n bí wọn mo sáfẹ́ lò ní pé wọ́n nígbà táwọn wà kéèké pé ọdún Ṣàngó nǹkankan ìmọ̀ dùn jùlé yá lọ wọ́n ní wọ́n kórí sí iṣẹ́ oúnjẹ wá látòkò ní tí wọ́n kó dálé kágbọ́n mọ̀ jẹun <laughs> ẹ̀rù bọ́lọ̀ ti ṣe so bó láti wá dúró láàfin lè bú àwọn bàbá hùn mo rò pọ́rọ̀ mi yé ibi àgbọ̀yédé ení ẹlẹ́ẹ̀kejì ẹ̀ níwọ̀n bá tí wọ́n lè ṣe tí wọ́n rò pé yóò tún jẹ́ kí Islam popular ṣùgbọ́n ní ìṣe wá nǹkan á ti yàtọ̀ sí táìmù yẹn ó ti yàtọ̀ sí táìmù nígbàtí ọlọ́run sọ̀rọ̀ ń pa wálé mọ̀ aláfàájú kòlòbò àwọn àwọn àwọn tí wèé tí ìgbà ìsìláàmù dáadáa tí pé a lè fún wọn ní zaka àníyànṣẹ́ ìgbà ìsìláàmù afẹ́kọ́kọ́ wọn rìnlẹ̀ ní ìsìláàmù a lè fún wọn zaka nítorí ìyún nìkan wọn bá lówó lọ ká fún wọn zaka sẹ́yìdì náà mọ̀ sọ pé àsìkò oyún ti lọ nígbàtí ìsìláàmù ò lágbára ènìyàn ìsìláàmù ti lágbára olúùfù thousands of people ti gba islam kò sí ọ̀rọ̀ mu'allafatu qulubuhum lọ́jọ́ tó mọ̀ <laughs> ẹ̀wò oní kò sí mu'allafatu qulubuhum lọ́jọ́ tó mọ̀ so tí túnmọ̀ sí pé kí ni o a ní bú wọn wọ́n ti lọ pàdé tí ẹ́ ń ṣe lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀n kọ́ sàmójúkò fún wọn gbogbo àwọn tó kú lórí tàwí kọ́lọ̀n kọ́ mójúkò fún wọn kọ́ gbàbọ̀ wọn ṣùgbọ́n wa ní ìsìn kìí ṣe excuse ní fáwa káwa náà tó wá tó kà mọ́ wà jáde náà bá àná ńlá mọ́ sí i ìláfí ń kìlọ̀ lemọ́lemọ́ fáwọn tí ń gba tí wọ́n sọ pé dandan wò límọ̀ iye báyìí ní ẹsan iye oúnjẹ báyìí ní ẹgbẹ́ wá ẹ̀ ń bá àwùjọ lẹ̀dí ọjọ́ iwájú àwọn tí ń bọ̀ tí wọ́n wọ́ sí ju tẹ̀yìn lọ tẹ́ẹ̀ bá tètè já mi ń bẹ̀ tẹ́ẹ̀ kọ̀ǹtró ara yín owó àjọsọ tẹ́lẹ̀ ẹ máa lé àwọn míì sá tí wọ́n ní wọ́n wà ní àwùjọ wọ́n jáde ní ike oyin kò sì ní ní sàtíkèètì lọ́wọ́ nítorí pé wọn ò lágbára owó tẹ̀ ń bù fún wọn nígbà tí ìbá yẹ pé ẹjọ́ sẹ́tẹ́lẹ̀ ojúkànnà olè fẹ́ fi sọ di halal tó wá sí pé ẹjọ́ sọ́tẹ́lẹ̀ tẹ́ sọ ìtí wọ́n sàn kí wọ́n tó wọ ṣùkú pé tẹ́ bá jáde o yẹ báyìí lẹ́sàn ẹ́ tẹ́yìn náà bá sì mọ̀ pé ẹni di owó ẹgbí owó yẹn lórí owó skul tí wọ́n sàn ẹgbà díẹ̀ díẹ̀ kò sí wọ̀n bẹ́ẹ̀ rísíkù ni àrísìkì látọ̀dọ̀ ọlọ́run tó ṣe fún wa lórí ẹ̀sìn ni àlàálì ni tó bá fẹ́ kéwo tó bá fẹ́ kí ó lọ́dọ̀ wa yìí báyìí lọ́mọ san o bóṣoṣù lẹ́mọ̀ gbá ní o bọ́sọ̀ọ̀sẹ̀ ní o bí táàmù táàmù ní o bí ilé ìtọ́kọ́mọ̀ jù ń sìn spread ẹ̀ 100,000 lẹ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ń gbọ̀ bá jáde spread ẹ̀ lórí 3 years tí wọ́n lò tí wọ́n fi kátánẹ́wì ẹ bá lágbára alhamdulillah ẹ tí ó bá lágbára kó quit àbíkọ́ lọ wá ẹ tí ó sponsor rẹ̀ tẹ́yìn náà bá dẹ̀rẹ́ ni tí ó sponsor rú àwọn èèyàn bá yẹn ẹ announce fún pé ẹ láwọn ọmọ kan wọ́n fẹ́ wálé kí wa ohun òrí tí wọ́n fi sponsor ara wọn ẹ bá lágbára àti sponsor àwọn báyìí lágbájá ẹ sínú àkáǹtì báyìí fún wọn wọ́n lè wá sílé kí wọ́n lè mọ lọ́rọ̀rùn ìyẹn ọ̀dẹ̀ jẹ́ halali sọ fí tí ò ní múrù jù kankan lọ́wọ́ kọ́lọ̀nkọ́ mọ́ kọ́ àmọ́ sí o àti àwọ àti àwọn náà ẹ̀ẹ́ afáwa mujahid ó ní àyà yìí ó ń pa àwọn àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rá tí a jẹ́ oúnjà pẹ̀lú àwa mùsùlùmí ẹ sọ́rì àwọn yẹ̀húdí àtàwọn mùnáfìkì iná lọ́sọ̀kalẹ̀ nítorí wọn lórí pé àgbẹ̀dọ̀ mọ́ sí kàmọ́ wà jáde náà bá àná ọlọ́run tó ń sọ fún wa inú suratul A'raf láti àyà 27 tí dé tó fi dé 30 ọlọ́run ní yá bá ní ádámà la yaftinannakum ash-shaytan kama akhraja abawaykum minal jannati yanzi'u anhuma libasahuma liyuriyahuma sawatihima innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum inna ja'alna ash-shayatina awliya lilladhina la yu'minun ọlọ́ni ya ó pé ẹ̀rin ọmọ ànábí ádámà la yaftin annakumu shaytanu ẹ má jẹ́ kí èṣù kó fìtínà bá yín o kọmọkọ̀ wàhálà bá yín kama akhraja abawaykum minal jannati bó ṣe yọ ìyá yín àti bàbá yín tó yọ wọn kú lálìjánà pẹ̀lú ète rẹ̀ kìí ṣe kó tì wọ́n lọ́pàápàá báyìí ọ̀rọ̀ lọ bá wọn sọ ọ̀rọ̀ tó ah, make sense <laughs> wọ́n bá tẹ̀lé bẹ́ẹ̀ sì ni ọ wà lọ́jíkà ipé tí ń bá ń wúyàn tẹ́nìkan bá fi lè gbé nǹkan wá báyàn èèyàn ìtẹ́yìn òfin ní tẹ̀lé àánú ọlọ́lọ́kù o tí ronú lórí rẹ pé owó tó ń rí bí 100,000 ló ń rí láàrin bí ọ̀sẹ̀ kan ó rí bí 100,000 ló tí pé ah ní 200 ó ẹnìkan èyàn farabalẹ̀ èyàn farabalẹ̀ fún ni pé à tí mo ṣe ń ronú bóyí ní 100 ó lè 200 ìwọ̀n tó wá ń sọ̀rọ̀ 500 lọ àánú ọlọ́nìkan ló lè léyàn bá tí yóò fi ní tẹ̀sẹ̀ gẹ̀rẹ̀ tó bá jẹ́ ipé tí ń pè yàn lọ ibi dọ̀láàlì ni so gbogbo tí wọ́n wu ẹ̀mí yẹn ẹ máa ṣọ́ra fún owó ni obìnrin ni iyì ni ipò ni certificate gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìmọ̀ ń wu ẹ̀mí ni so tó bá ti wá wu ẹ̀mí wá sọ́ra gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé sọ́wà legal sọ́wà legal sọ́wà legal tó bá wá sọ́ra sí ọlọ́mọ sí ìtọ́sọ́nà fún ọ ìta nẹ́bí Ádámù fẹ́ tí ń wù lẹ́mí àti àwọn ìlọ́wà gbé bá wọn ìlọ́wà gbé bá wọn onímọ̀ náà hákùmọ̀ rọ̀ búkùmọ̀ antilikumu shajara illa an takuna malakaini aw takuna minal khalidi ọlọ́wọ̀ ní kẹ́ ẹ má jẹ èso yìí kò sí tọ́lọ̀ fi ní ẹ má jẹ èso yìí pé ọ̀fẹ́ kẹ́ jẹ́ pé bí ilẹ̀ máa ń gbé lọ ló fi ní kẹ́ ẹ má jẹ èso òun àwọn sì ti ń gbádùn bá mo sì fẹ́ kọ́ tán mọ́ wá ní èso gan tọ́lọ̀ ní kẹ́ ẹ má gan <laughs> ó ṣe lọ́pọ̀sìtì fún wa èso tọ́lọ̀ ní kẹ́ ẹ má gan tẹ́ ẹ bá jẹ lẹ́fìmọ́ rí bí ìgbé lọ àbí kẹ́ àpí àkẹ́ di màláíkà àkẹ́ dàbí màláíkà tẹ́ bá ti lè jẹ́ wọ́n bá rò pé òdodo ọ̀rọ̀ ni èṣù ń sọ ní ẹ́ ṣe jẹ́nu bọ́rọ̀ ti yíwọ́nu kí lórí kí ní kí ní ń bẹ lára obìnrin tí ò sí lára obìnrin obìnrin olóbìn kí ní ń bẹ lára rẹ̀ tí ò sí lára obìnrin tẹ́sù wá ń ṣe obìnrin olóbìn lọ́sọ̀ fún ọ tó fi wá lọ fọ́ inú àdíṣà Ànábì sallallahu alaihi wasallam gbé sórí net innal abdaa la takhtalif abẹ́ omi ọ̀yàtọ̀ hadith anu sallallahu alaihi wasallam al abdaa la takhtalif kí wá ló gún ọgbún ọ̀ sí bí ẹni tó gbé sára ló yàtọ̀ síra wọn ìkankan náà ló ṣe ń bẹ́ tọba ti lè jẹ́ yí pé ọ̀ ń gbàfà fún ṣe ìpáhùn lórí tó wù ọ ibi tọ́rọ̀ rẹ̀ ọmọ já sínú ọlọ́ni láàyẹ̀ fìtínà náà kò mọ̀ ń ṣe ìtọ́ ọ̀nà ẹ má jésù òkó fìtínà bá yín kàmá akhraja abawaykum minal jannati ó ṣe yọ àwọn òbí méjèèjì kó nú àlìjánà yanzaru anihuma libasahuma ń ṣe lọ́jẹ́ ká sọ jákù lára wọn òun kọ́ fà á ṣùgbọ́n tí a ṣe náà lọ fà á ní yorí yáwó máa ń sáwọ́ àti ìmá in a ṣe ń lọ́wọ́ ajẹ́kálukú ọ̀sẹ̀ wà á máa rí náà àti òhò ti ẹ̀m̀bẹ̀ lára ilé àti òhò mẹ́ ní a tó rí nára bí ara wọn innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ọlọ́níṣe ìtọ́nù yẹn òun rí yín àtàwọn ìjọ rẹ̀ wọ́n rí yín láàyè tó ṣe pé ẹ̀yin ò rí wọn inna ja'alna shayatina awliya'a lilladhina la yu'minun ọlọ́ni àwa la sí àwọn shayatin àwọn èṣù yẹn àṣẹ wọn lọ́rẹ̀ fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo wa idha fa'alu fahishatan qalu wajadna 'alayha aba'ana wallahu amarana biha qul inna allaha la ya'muru bil fahsha'i ataquluna 'ala allahi ma la ta'lamun ọlọ́nláwọ̀ èèyàn yẹn bá a ṣe báwọn bàbá wa tí a ń ṣe nìyẹn orò ilé orò ìdílé ní a ṣe ń ṣe nù sáà tó ti sọ di àṣà ní ìsìn àìbéèrè yí pé ọmọ tó lóyún sóso ìgbìmọ̀ dáàmà béèrè ní pé ta ló lóyún fún ìdíkàlùkún ṣe ní ìsìn nù àfẹ́ tí Ọlọ́run àfáà náà tí ọ̀sọ̀ ọmọ ọ̀gán náà ti rẹ́jì lẹ́bàtẹ̀ ìtọ́pẹ́ bí mo ní ọ̀gán ní ọ̀bá yìí síjọ́ kò sí tọ́ka yí pé ṣe oyún àlàálì lórí ni àbí àràmú kọ́ lọ sọ súnà gan kò sí ní Islam kó pèyàn pé ábọ̀ sọ súnà kò sí yẹn ní Islam ìmáàmù kan ti lọ́dọ̀ Ọlọ́run ó ní òun gbọ́tá yìí kan náà àwọn àfáà wa ń sọ wípé kò sí ní ìsìláàmù kí èèyàn máa pè yàn lọ́bí sílá ó ní bá kìlọ̀ bá fà rẹ o kọmọ́ tó wá o agbọ́tòkù agbọ́nkankan ti ń sọ o ẹ̀rù ṣé ọ̀rọ̀ àlìkìyàmọ̀ ni ni wọ́n ń sọ ní ìsinmi àbí ọ̀rọ̀ ilé ayé wọ́n mi pé kọ́mọ́ gbàjẹ́ kú lẹ́nu àwọn àbí ọ̀rọ̀ tí ń sọ náà kan kọ́mọ́ tó gbàjẹ́ kú lọ́rọ̀ sẹ́rí pé èèmọ̀ gbá nìyàn àwọn náà láti gọ́ fún wọn nígbà táwọn náà bá dóńdó pa àlè sọmọ ló kọ ànábì wọn sọlọ lọ àlè wọn sọlọ wọn bímọ fún ó sì dijọ́ kejì ó sì sọ fáwọn sàbí pé wọn ti bímọ kan fún mi lánàá ó sì sọ ló kọ bàbá mi Ibrahim alayhi salatu wasalam ìwọ lọ́sọmọ rẹ ló kọ tọ bá ti dé ọsibítù tó bímọ sí ilé náà sí ló bímọ sí ní ìní ọmọ bímọ ilé lọ́sibítù o tó láwọn nǹkan tó rọ́pọ̀ mọ́mọ́ pọ̀ rẹpẹtẹ o bọ́sibítù ló bímọ ilé ní bílé náà ló ti jábọ́ ní bójú ọ̀nà ló ti jábọ́ ní ó gbé etí rẹ̀ mọ́ra etí rẹ̀ ọ̀tún pẹ̀rún síbẹ̀ tó kọ bá ti wà ńlẹ̀ sọ tó kọ bá ti ìsínlẹ̀ ẹ̀ ti máa rò kò ṣe wọ̀ àdísì gani ní kó gbé ìkàwọn sí ní etí òsì àdísì yẹn lẹ ṣùgbọ́n bá sí ọ̀lẹ́sẹ̀ kankan kọ ọsọ ta'ala kọ fúnra rẹ̀ tí islam mú wá nù kẹ́nìkan á bọ́ sọ́lókọ sọ pé ọmọ islam nìyẹn nìyẹn ọmọ islam lájú èmi ń bí kan ọ̀wà kọ́ bá ló kọrí àfi tí gbogbo tí mo ṣe lọ́nkọ̀ sẹ́nìkan tí bá ń sọ nígbà mo tún délé kò sí ẹnìkan tí bá mi sọmọ lókọ kódà wọ́n tún láwọn fi èèyàn ránṣẹ́ mo ní wọ́n sáṣe sùúrù náà nígbà tó dán wálé dùn wọ́n láwọn fi èèyàn ránṣẹ́ sí ti ẹnu wọ́n fi wọ́n fi wọ́n fi bọ̀dá kan ránṣẹ́ tí wà gbó kọmọ jáde mo ní ẹ sáṣe sùúrù náà yọjú sí <laughs> èmi èsì ìdúró lẹ́jọ́ súná ọmọ tí wọ́n bá fẹ́ jẹ tí wọ́n bá fẹ́ mú ní tèrà kalẹ̀ ìjẹ́ kó disturb everyday activities mi iṣẹ́ òjọ́ mi ìfẹ́ kó disturb ẹ̀ ìbá ní wáàsí ń lọ nígbà bá tó dé kò bá sọ̀sán mo dé kò bá sì rọ̀lẹ̀ kódà ìjọ wọn bá rí mi jọ súná ọmọ tí ẹ mọ́ sọ tí èpè nǹkan kan ṣẹlẹ̀ sí mi tí mo fi wà lé ìṣesí tèmi ní ìgbé kí wọ́n kọ́ sí èmi o mo ṣe sí tèmi lèmi ń sọ kò lè dí mi lọ́n kankan tí mo fẹ́ ṣe lójúmọ́ kò possible torí pé nǹkan sí ṣẹ̀ríà ọ̀sọ́ pé kó jókòó kalé pa ẹran ha fún àwọn èèyàn tó rí pé wọ́n ní bùkátà sí ẹran tó bá sì so ń jẹ sí kò sí ìwọ̀n bẹ́ẹ̀ wọ́n bọ jẹ́ wọ́n jẹ́ lọ́dọ̀ rẹ ni ọlọ́gbé fún wọn ni ó kò sí ìwọ̀n bẹ́ẹ̀ kọ wá torí ẹ̀wà àjókòó pé òun sí ìnáwó kọmọ wọlé kọmọ jáde gbogbo yẹn ò sínú ìṣẹ̀lẹ̀ Islam lórí sí nǹkan fi máa wọ̀ mo ní wọ́n ṣe sùúrù pé mi náà yọjú sí ẹ mo sì ní rìkọ́dìn ní rédíò Nàìjíríà mo sì lọ ṣe rìkọ́dìn yẹn mo sì parí ẹ̀tàn nígbà tí ń fi dọ́dọ̀ wọn ọdẹ́yìn àìlà mo bá kí wọn tán nǹkan so wọ́n á ní àsìkò lọ á dé sí ìdèsè sásìkò tí yẹ̀wọ́n sọ súnà wọn lásìkò <laughs> tí yẹ̀wọ́n sọ wọn ló kọ́ lọ á dé tọ́lọ́bọ̀ wọ́n gbogbo yẹn ò nídìí kò sí nídìí nù sẹ̀ríà ìwọ́n tó bá ṣe fún ẹlẹ́ẹ̀kan ọ̀tán wọ́n ti mọ̀ ọmọ wọ́n ti bọ́ ṣe máa ṣe nù wọ́n òwúlẹ̀ ní dáàmú rẹ mọ́ afá kankan ò nídìí kọ́ ábò gbókọ ọmọ jáde bídí àlásán ni àdádálẹ̀ ni tí ò nídìí rárá àtọ́ ẹwà máa pe ọ̀sánwó mọ́gọ̀ ọ̀sánwó kínní kan ọ̀sánwó àlùbáríkà lọ́wọ́ ajẹ́ bí òrombó àbọ̀jẹ́ bí ápù téèyàn máa ń rà lọ́jà nítò nǹkan náà ní bùkátà sí bí ọmọ ṣe nídìí àlùbáríkà bàbá ọmọ náà nídìí àlùbáríkà ìwọ gẹ́gẹ́ tó ọ̀rọ̀ tí ọ̀bá láàká ìmú kọ wá ní kẹ́nìkan wá sanwó àlùbáríkà fún wọ nítorí pé wọn náà ní díẹ̀ oníbùkátà sí torí àlùbáríkà ní yẹn ní ìbùkún kí nǹkan wà kékeré kó sì di tí ó dàgbà kó sì mọ níwọ̀n kó di tí ó pọ̀ àlùbáríkà ní jẹ́ ń pèlú àlùbáríkà ní nínú

ọlọ́run sọ pé ìnàkà mínà lè mọ́ ń darí imú ń dọ́rí ilá ayọ́mi ilá wákìtí yọ́mi màálù náà so ọlọ́run ní mo ti gbádùá rẹ̀ ìlọ lára ṣùgbọ́n sàdúà lọ́ọ̀dọ̀ ọlọ́run pé ìjọ àjíǹde ni kó tó pàun ọlọ́run wá ní rárá òun ò ní ọlọ́ lára jíjọ àjíǹde yẹn nígbàtí gbogbo ẹ̀dá wá kú náà wọ́n náà kú wọ́n sẹ̀ wá gbé ọ dìde lọ síbi ìyà ọ fẹ́ escape sáré ìbílísù ọ fẹ́ escape ẹni <laughs> ọ fẹ́ sẹ̀mí kọ́sàwọn sẹ̀mí lọ gbére tọ́lọ́ nira túnbọ̀ ìgbọ́ ọlọ́run tó ń gbà nú àdó èṣù bóòlù ó sì wá sọ pọ́ dẹ́sẹ̀ òtún wá lè sàdúà lọ́dọ̀ ọlọ́run tí ìwọ̀ kan wà sọ pé wọ́n lo neat

Ànábì sallallahu alaihi wasallam sọ pé àdúà mukhul ìbàdà ayé mi sọ pé àdúà huwal ìbàdà àdúà tẹ́rin ẹ̀sìn ni ìjọsìn ni ó ṣe pé kéèyàn mú wá kọ́ kó ṣe sọ̀látù fún àbí kó ṣe sáùmù fún àbí kó ṣe kíní fún wọ́n ní dùáwù tọ́fẹ́ ṣe dùáwù fún kó mú wá ọmọ pé ìbádà ló náà ni tẹ́yàn bá ṣe sàárà lórí pọ́sàdúà ìní ò ṣe wọ̀ tọ́ sì rí ní akúṣẹ̀ tó bùn ọ lówó nítorí pọ̀ sàdúà fún kò sí wọ́n bẹ́ olówó lọ́jù àwọn ẹ̀yà aláta àwọn ẹ̀yà olówó lọ́jù wọn lọ o tún wá fi abẹ níwẹ̀sì àti ìmáàmù tó wà o tún wá fi yùn dáadọ́ alẹ́ o tún wá ń gba tí wọ́n mọ́ ti ẹ̀ ṣe nǹkan rẹ̀ nìyẹn tó ń ṣe wọn ọ̀dá so kọ́lọ̀n kọ́ mọ́ kọ́ àmọ́ sí o kọ́sàtúnṣe àwa àti àwọn náà wọ́n láti tóbi ọlọ́wọ̀n láàánú rẹ̀ tí wọ́n bá ti ṣe bàjẹ́ kan wọ́n ní kàmá wàjádínà àléyà àbáànà kọlu wàjádínà àléyà àbáànà wọ́n sọ pé àwọn bá wọn bàbá wọn lórí ẹni tí wọ́n ṣe wallahu àmọ́rà náà bì á kódà ọlọ́run lọ́pa wọn láti atakuluna ala Allahi ma la ta'lamun sẹ́wàá máa sọ ń pa ọlọ́run tẹ́ nímọ̀ sí ni bọ́sọ fún bàbá kan afáà kan pé gbogbo àsásí gangan tí ẹ́ lò ìkọ̀ bá ṣẹ̀rí ọlọ́run ọba ní sí àfáà làgbájá ṣé kò wá mọ̀ ṣẹ̀rí àní wọ́n mọ̀ pé wọ́n lo àsásí ń tiẹ̀ ọba ṣé kò wá mọ̀ ṣẹ̀rí àní èèyàn lè mọ̀ ṣẹ̀rí àkọ́ lò èèyàn lè mọ̀ ṣẹ̀rí à kò lónìí yẹn so afa kan ṣe kò mí fọwọ́ legalize ẹ̀ bá a ṣe máa Saudi Arabia ṣe nǹkan kò túbọ̀ pé ìyún wa ti bẹ́ẹ̀ nínú ẹ̀sìn kápẹ́ ibẹ̀ náà wọ́n ti mẹ́sìn wa <laughs> ẹ̀rí láwò ẹ̀rí ẹ̀rí lọ́wà ní ẹ̀sìn láwò bẹ́ẹ̀ náà làáfà náà ẹ̀rí láwò tẹ́rì bá wà lórí tààfà kan ṣe tí ọ̀dá kọ̀dá nìyẹn kọ̀ bá jáfa ọlọ́ni kúlé àmàrà rọ̀ bí ibi lẹ́kẹ́sìtì sọ fún wọn pé déédé lọ́lọ́wọ́ bá mi ní ma ń pààyàn lásẹ́ẹ́sí ọ̀sátà ní èdè lábáwá ọ́sàbòsí ni akásátà ló ṣe déédé ṣùgbọ́n alẹ́kẹ́stù ìnísí ṣe déédé ọni <laughs> kúlẹ̀ àmọ́ra rọ bí bèèrè kristi sọ fún wọn pé ọlọ́wọ́ bá mi ọpa wá láṣẹ déédé ṣíṣe wá kìí mú ojú àkúnmí ìndakúnlé masjidin kẹmọ gbéra yí lónú gbogbo mọ́sálásí kẹmọ kírun fọ́lọ́n wádìí oògùn ẹ̀sì máa sàdúwà lọ́sọ́dọ̀ ọlọ́run mọ́kúlìsì ìnàlá òdìnà kẹmọ fọ ẹ̀sì mọ́ fún ọlọ́run kàmọ́ bádá akùntàrúdún bó ṣe jẹ́ pé ọlọ́run ọba àlékiọlá bó ṣe fara dídá ẹ̀tùmọ̀ rẹ̀ lómi ìjọka lágbájámọ̀ rèé àṣí ọpọlọ wá yẹn àṣí ò ní kú mẹ́mórì yẹn ó tún padà bọ́nà ọba àlekẹ́ ọlá ṣeṣe fún wa ọmọ ẹni tí ó sàbùsí sí ọ rí tí ó à eré tí ó sà yọ kọjá bẹ́ẹ̀ àsádojú rẹ̀ pé ee ilé ọ̀gbọ̀dọ̀ gbére nǹkan rẹ̀ lónìí o ṣùgbọ́n kò lè bọ́ nígbà tí rò dé ó tún wọ wá ọlọ́run bá sọ pé fárí kọ́ ní hádá apá kan ọlọ́run fọ́nà mọ́ wọn nílé ayé yìí kọlọ̀n jájọ wà ní wọn wọ́n fárí kọ́ ní hakọ́ aléhìmú dọ́láàlá àwọn apá kan anúyẹn ọfẹsẹ̀ rinlẹ̀ lé wọn lórí innahum takhadu shayatina awliyaa wọ́n ti mú àwọn shayatin wọ́n ti mú wọn lọ́rẹ̀ àwọn tó ń di náà kàlì tẹ́ǹsà náà ogun tẹ́ǹsà àti wọ́n tó jẹ́ mùsùlùmí àti ẹ̀dẹ́ ìṣe mùsùlùmí àwọn ṣàyàtì náà tó wà ń di ẹnìyẹn ẹ ṣe fẹ́ nú wọn ni tẹ́ ẹ̀ bá ti ṣe fẹ́ nú wọn ní tẹ́ ẹ̀ ń wí ò lè ṣẹ kò lè jẹ́ nígbà ẹ̀ bá tún wá ṣe fẹ́ nú wọn tán èyí tó bá nú àkọọ́lẹ̀ ọlọ́run tí ó ti sínú àkọọ́lẹ̀ ọlọ́run àti tìlẹ́sì ẹ̀sìdì kèfèrí látara rẹ̀ innahum wa fariqan haqqa alayhimud dalala àwọn ìpín kan nú wọn àánú ti kò lé wọn lórí innahum ittakhadhu ash-shayatina awliya'a min dunillah wọ́n ti mú àwọn èṣù ní ọ̀rẹ́ wọ́n fi ọlọ́ọ̀bà alékẹ́ ọlálẹ̀ wa yahsabuna annahum muhtadun wọ́n wá ń lérò yìí pé ojú ọ̀nà òdodo làwọn wà tẹ́ bá ń sọ fún wọn pé nǹkan yóò dà à wọ́n lè 1000 evidence wá fún yín àbí ká pè ní 1000 ṣubúà 1000 ìrújú tí wọ́n máa pè ní evidence wọ́n ká ah, torí nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí kò sí wọ́n bẹ́ẹ̀ nǹkan kan wọ́n oríṣiríṣi wọ́n mọ̀ sọ létí yín ẹ̀ẹ́ntọ́lọ́mbá ti fẹ́ fọ̀nà mọ̀ yọ́ kà sí pé rubbish nonsense làwọn eléyìí ń sọ sọ̀kọ́lọ̀ kó sí àlékún tọ̀sọ́nà fún èmi àtẹ̀yìn o ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ hádà wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa sallam